wọ́n lẹ́tọ́ àti sèyàn máa lam yatafarraqa lókùrúgbà tí wọn ò bá tí fira wọn sílẹ̀ lókùrúgbà tí wọn ò bá tí pínyà fil majlis níbi tí wọ́n ti jọjọ́ ń ṣe dúnàdúrà yìí afa ibn Uthaymin rahimahullah wọ́n ní bil khiyar uma yakhtaru ma yurid ẹni tajà àti ẹni rajà ẹnì kíní kejì wọn lẹ́tọ̀ọ́ àti tó bá wù mi ò irú èyí tí ń ó ní nǹkan ni mọ́dẹ̀ kan náà ni kọ́mpìnì kan náà ló ṣe méjì èyí tí ń pa máa ti nǹkan mẹ́rin lọ́rùn na the same company na the same product láti ṣe khiyar pé àtẹ̀ntọ́ fẹ́ tajà náà òun náà láǹfààní láti ṣe khiyar ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fún fifteen thousand twenty thousand tó o bá ti lè san máa lọ ma lam yatafarraqa ay ma dama fi makani al-aqdi wa lam yatafarraqa fa innahuma bil khiyar lọ́kùrúgbà tí wọn ò bá ti fira wọn sílẹ̀ tí wọn ò bá ti kúrò lọ́dọ̀ ara wọn ìgbàláyè yẹn sì ń bẹ àwọn afọ onímọ̀ fíkì wọ́n ní máa lẹ́mìí ẹ̀tàfọ̀rọ̀rọ̀ kọ kí ni gbèdéke ẹ̀ èèyàn wà ní ṣọ́ọ̀pù ńsìn nínú ṣọ́ọ̀pù téèyàn ti fẹ́ rajà ẹ̀ wá tí ìrún kankan kúnná èèyàn ti wá jáde èèyàn ti dé bíi albirium èèyàn wá wú rántí kankan èèyàn wá fẹ́ ṣẹ̀ṣẹ̀ tó wá ṣe kìyàrù yẹn padà àwọn àfáàní kò bá mu mọ́ kò tàfárò kò ti ṣẹ̀ láàrin ẹ ti fira yín lẹ̀ àwọn àfa kan ní tó bá jẹ́ pé ẹnu ọ̀nà èyàn kan jáde ẹnu staircase nìyẹn sì wà déyìn ò tí ì lọ tán kọ́ àwọn àfa ò náà nìyẹn ṣùgbọ́n àwọn àfa kan sọ pé staircase ara ibẹ̀ náà ló sì wà kò tí ì lọ ala khilafin baynahuma ṣùgbọ́n àwọn àfa mi sọ pé ma lam yatafarraqa tánàbí sọ̀n ìtumọ̀ ẹ̀ ni pé o ti kọ̀yìn sẹ́ni yẹn tó bá ti lè kọ̀yìn sí tó o ti ń lọ àwa ni ẹ eh, tó wà ń bẹ̀ ni pé mo tó fẹ́ ti ṣẹ́rù tù kàbẹ́ à ah, lẹ́yìn ìgbà tó ti kówó fún tẹ́ ẹ ti parí támà akídòlùbẹ́ yìí ọ̀sẹ̀ tó wá padà wá láti ẹ̀la ẹ̀yà jésù. al-uqud nǹkan pè ní uqud nínú ìmọ̀ fíkì kì í ṣe nǹkan ní jẹ́ uqud akídòlùbẹ́ yìí ó ń bẹ akídòlùnìká ó ń bẹ gbogbo ẹ̀ náà akídò akídò ni èyàn fẹ́ fẹ́ bẹ́ẹ̀ sìn ìyàtọ̀ ń bẹ láàrin ṣùrùtù akdi nìka àti ṣùrùtù indal akdi ìyàtọ̀ wà láàrin méjèèjì ṣùrùtù akdi nìka gbogbo àná láti mọ wàlíyù kankan àmọ́ yẹn ṣùrùtù nìka ni akdi nìka ṣùgbọ́n ṣùrùtù indal akdi nígbà tó fẹ́ ta kókó igi obìnrin fún ọ báyìí bàbá ìyàwó ó ti gbà wípé òun ó fún àfa musa lọ́mọ láti fi ṣe ìyàwó mọ́sálá lápòjúwe àfa náà sì ti gbà pé àwọn fẹ́ fẹ́ mọ ṣùgbọ́n àfa rẹ̀ sọ pé ẹ o ká tó takoko yìí o mo fẹ́ fi àwọn condition kan sí o pé ẹ dákun ọmọ yìí tí mo fẹ́ fẹ́ yìí mo ó wù mí kọjá pé tí n bá ti fẹ́ ẹ dábàá ti ṣe akédùnìká nísìn màá gbé kúrò ní agbègbè yín bí o Maiduguri la fẹ́ lọ máa gbé gbogbo bí tí n bá sọ kí mo fẹ́ máa gbé o gbọ́dọ̀ máa tẹ̀lé mi lọ táwọn òbí rẹ̀ bá ti faramọ́ bẹ́ẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ o ti di ṣẹ́rùtù nìyẹn inda akdi kí ni ìtumọ̀ ṣẹ́rùtù inda akdi òun ni wípé yusawigu lifasakh tí nǹkan yẹn ò bá wá rí bẹ́ẹ̀ mọ́ èèyàn lè ṣe fásikò nìkan téèyàn kò bẹ̀rẹ̀ sílẹ̀ àbí nígbà bẹ́ẹ̀ ta kókó yìgì fún ọ tán bàbá ọmọ wa ní pẹ́tọ̀ àfa òun ó fún ọ lọ́mọ òun yóò ń darí bí shirt pẹ̀lú májàmú pé o gbúdọ̀ mú kó lákùrẹ́ o torí pé o nìkan náà lọ́mọ tó ń bí ọ̀dẹ̀ sọ pé mo fara mọ́ wọ́n sá ta kókó yìgì nígbà wa ta kókó yìgì tó wa délé àwọn ọ̀rẹ́ rẹ̀ kan wá sọ pé ah, ìwà náà ah, ó sì lọ agree lórí irú nǹkan báyìí agree ẹ̀ eh, kí ni wá sí báyìí lọ padà lọ bá wọn wájú dàárọ̀ la ìwọ náà wà bàbá eh, ẹ ẹ ṣe wọn àná o ìyàwó rẹ̀ ń kọ́ ah, dáadáa la ìjọ wà kó sí wàhálà ó ti sùn sí lóru àná mọ́jú òní ọwọ́ ajíwá láàárọ̀ ìtọ̀ ẹ eh, condition náà yẹn agbára mi ò níbi àmọ́ ẹlẹ́mìí ọ̀tá fọ̀rọ̀ kọ tí ọba tágbára rẹ ọba ní ibẹ̀ náà ni kò ti sọ. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì máa jì sọ́fìn nǹkan yẹn à ń fi ọ̀rọ̀ ti nìka ṣàpèjúwe torí pé yóò jẹ́ kó tètè yé wa ẹlòmíì tó ju ìyàwó bá pọn ọ̀dọ́mọkùnrin tó ju ìyàwó pọn tó ti tó ṣe nìka tó sáà ń ṣètò bí kó kù díẹ̀ yóò tún rebéjé kò tún ní bọ́sí mọ́ wọ́n tún sọ pé ẹnìkan nìka kan tó ti ṣètò ẹnìkan ó tún kù díẹ̀ ká ó tún rebéjé ah, so ojú ìyàwó pọn tí wọn bá ń fa àwọn kọndíṣẹ kan lẹ yọọ máa máa fa mo fara mọ́ mo fara mọ́ èyí ò sí nínú ẹ̀kọ́ Islam yọọ sọ mi fara mọ́ o sọkò yanjú bẹ́ẹ̀ mọ ẹlẹmi ẹtọ fọlọ kan àbí bàbá ìyàwó rẹ onítọ màá fún ọlọ́mọ yìí o ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wọn èyí fẹ́ bìnrin lé o òun nìkan so torí pé ìyá rẹ nìkan náà níbẹ̀ lẹ́dẹ̀ẹ́ wọn wọn náà ní ṣàlàyé. <laughs> ó ní ọ̀faramọ́ nínú ṣẹ̀ríà Islam ọgọ́rọ̀ àwọn àáfàá jùmọ̀hóró wọ́n ní ṣẹ́rùtù yẹn ò wọlé kódà kọ́ sọ pé mo faramọ́ wípé kò wọlé àwọn àáfàá méjì sọ pé ó wọlé níbàámu sí ìyàpọ̀ ẹnu àwọn àáfàá lè rẹ̀ ṣùgbọ́n àwọn jùmọ̀hóró ní pé ṣẹ́rùtù yẹn wọlé bẹ́ẹ̀ náà ni akidu alìjárọ̀ èèyàn fẹ́ rẹ́ǹtì nǹkan ìjárọ̀ ní nǹkan tó yẹ pé téèyàn bá ra nǹkan sìn bẹ́ẹ̀wò ó fẹ́ ra handset fóònù yìí téèyàn bá ti sanwó ó ti di téèyàn ọ̀rẹ́ǹtì three bedroom flat ọdún ó di tiẹ̀ ó di tiẹ̀ asinu nǹkan yẹn ẹni tó ní ló sì ní ṣùgbọ́n ọláṣẹ lórí rẹ̀ láàrin ọdún kan tó sanwó àṣẹ yẹn náà dẹ̀ tún wà conditional ọyọ̀ àké sígànnà. Si wọn bẹ̀rẹ̀ sí ń ságànà ọlọ́fẹ́ ọ̀fẹ́ máa fi kíní kan kọ́ bẹ̀ onílé ọ̀sọ̀ pé ẹ wá àfa lóòótọ́ ẹ ti rẹ́ǹtì ilé ẹ má bà gànà jẹ́ so ó rí i pé ò ní ìkápá nìyẹn náà ń pè ní ìjà àrọ̀ àbí kéèyàn gbé sẹ́fẹ́ nìkan sìn pé ẹ dákun ẹ bá mi mọ ilé èlò lẹ́gbà ìjẹ báyìí èèyàn fún ẹ dákun oko tó kún níta yìí nígbà tí wo ò ti lè san fúnra rẹ ìjà àrọ̀ ni ọbẹ̀ ni nǹkó bọ̀ ọ̀sán ó rẹ́ńdà service ọ̀sánwó àsìkò tó lẹ́nu lé lórí nígbà tó ń bọ̀ ṣiṣẹ́ òun tó bá ti parí iṣẹ́ òun ó ti wà lómìnira rẹ̀ akidu náà máa wá ń bẹ akidu tẹ́ bá wá ṣe máa lam yatafarraqa ẹnìkan fẹ́ máa bọ̀ sanko àbí mo fẹ́ gbaṣẹ́ mo fẹ́ máa ṣe dráìvà bóyá ọkọ̀ skul kan mo fẹ́ máa wà àbí ọkọ̀ iléeṣẹ́ kan kankan máa lam yatafarraqa èèyàn gbọ́dọ̀ sọkúnná níjọ́ tí èèyàn bá ti gbaṣẹ́ òun títọ̀ ọ̀dà ọmọ bá ẹnìkan tó gbà ọ ṣiṣẹ́ ń sìn pé kọ́ ọ jẹ́ private personal driver ń kọ́ máa wọ̀n káàkiri tọ́ gbàtẹ́ wa ń sọ̀rọ̀ o gbúdọ̀ sọ pé tọ̀ ẹ̀yin lẹ ní kí n máa wà yín o kì í wá tún ṣe wípé kó tún yá kó tún jẹ́ pé ẹ tún máa lò mí fún nǹkan míì tó yàtọ̀ sí iṣẹ́ tí mo gbà ọ wípé dírẹ́fà dákun bá sáré máa ń sanwájú táyìn kò sáré má dàkọ̀ sàn ní òsín nínú kàtà àjọsọ ṣùgbọ́n àwọn èèyàn wọ́n mọgbọ́n tán fi mú yàn tán bá sọ pé yóò kíní kan as a driver and order kíní kan assignment kíní kan services tán bá ti fi order kíní yẹn sí ẹni yẹn lónìí oh, ẹwà kílẹ̀ gbà lérò pẹ̀lú ẹ̀sùnmẹ̀ fún kóhùn gbọ́ yé <laughs> kò sí order services or order related services to relate mọ́ driving ó ní ẹ sábẹ́hùn ẹ fi related sí so oko sísọ ò relate mọ́ driving lọ́ba ń fọ tọ́lẹ́tì kò relate mọ́ driving tó o bá ti mọ́ lẹ́mu yẹtọ̀ fọ̀rọ̀ kọ̀ tó o bá ti kó n bẹ ojú iṣẹ́ ti pọ̀ ẹ̀sìn mo dúpẹ́ ẹ̀yọ́ la ọba ń ṣe ẹ̀kọ́ ní o sáré bá mi tún lọ bá ń fọ tọ́lẹ́tì yẹn wà kó sínú iṣẹ́ tí mo gbà ó wo ìwé ọwọ́ ẹ̀ dáadáa and other services ọ̀nà rárá mi rò pé ọmọ ẹ̀ ṣe lọ náà máa lẹ́mí ìtàfàrọ́kọ̀ ọ̀sọ̀kun náà kó tó di pé ẹ ṣiṣẹ́ kúrò ń bẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni níbi títajà rírajà akídùlùbẹ́yì kó tó di pé ó kúrò ṣọ́ọ̀bù yẹn kódà bó ti pọ̀ fẹ́ gbà láwìn náà ni ẹ sọ kó kúnná èèyàn sọ pé twenty naira ló wọ́n ta nǹkan orí mo ti gbọ́ dàní òfin jẹjẹ fifteen naira ní òfin jẹjẹ ọba ọba sẹ́ndì fifty thousand fifteen naira sí twenty naira mọ̀ ní pé dákun ọjọ́ àgbà twenty naira lọ́wọ́ mi bí zulimu nìyẹn e. aklu amuwaali nas bil batil ẹ gbọ́dọ̀ sọ kó kunná lànàbi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni alibayyaan bil khiyar wa mithalu afawa sheikh ibn uthaymin wọ́n ní àpèjúwe rajulun bá ala akhar sayaratan bi ashrati alaaf wọ́n ní kan ó ra ọkọ̀ lọ́dọ̀ ẹni tí ń ta ọkọ̀ ó rà ní ten thousand famadama fi makan al-abd walam yatafarraqa fa uma bil khiyar nígbà tí wọ́n jọjọ wà lójú kan tẹ́niyàn ò tí kúrò bẹ̀ èlú lọ́kọ̀ yìí ten thousand ni o ẹni yẹn insha albayo fasakalbẹ ẹni tó ra ọjà ń gbàtí ò tí kúrò bẹ́ẹ̀ o ó lè tún mí hmm, ra mọ́ tàbí kó ní ẹ eh, bó wà bá ń kó mi rà má kò tí kúrò ń bẹ àbọ̀ lè bẹ́ kó fún bá kọ́ rìsífù kọ́ọ̀lù kan hmm, ẹ wò mi rà má kò sí láì fi bẹ̀ má làmì jọ tàfọ̀rọ̀ kan tí wọ́n sì jọjọ wà ní ọ̀dọ̀ ara wọn. wà ń ṣá alimusitẹ́rì fọ́sàkàlbẹ̀ ẹni tó fẹ́ tajà gan náà ó lè dísáàdì fún ọ̀tá fún ọmọ ó lè rò pé hmm, mi ta ọjà yìí èmi náà fẹ́ lò fúnra mi nígbà tí ẹ wà níbẹ̀ wàdálìkà mi ní ìmọ̀tìláyà subhanahu wa ta'ala wa tawsi'ihi alal ibad eléyìí jẹ́ ọ̀kan nínú àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ lórí àwa ẹrú sìn ẹ̀ ó lè ṣẹlẹ̀ nígbà míì èèyàn ra ọkọ̀ kan ó ọkọ̀ mọ́sálán ó ní seven hundred thousand ń bọ̀ ọ̀rà tán bó ṣe wá ń gbé bọ̀ ó ti gbé débi mání àwọn tó fẹ́ wọlé ẹ̀ẹ̀kan náà ń jáde ọ̀rẹ́ rẹ̀ kan bá pàdé ẹ̀ ọkọ̀ rẹ̀ náà alágbádá tí lọ́ra ọkọ̀ kan níbi ẹbí kẹ ẹbí ẹ ọtọmátì ìgbẹ̀ ló ti lọ́ra ọwọ́ ni ah, ó ṣe jọra àwọn irú kankan náà ni àyè ah, náà ṣe gbé tòun dé náà ah, èló ní tiẹ̀ ah gbogbo tó parí ẹ̀ four hundred ni four láàyè láàyè seven hundred ló náà

khiyaru tó wà yẹn lókùrú gbàtẹ́ dídọ̀ wà papọ̀ kò sí ní tó burú kódò tún lè máa kọ́ọ̀lù níwájú ẹ̀ ẹ̀dá kan ṣe ẹ̀ láì dá ẹ̀ tán tá a kan kò sí ní òun èmúyàn sí mi rà má má lẹ́mi tafarraqa nígbà tẹ́ ẹ bá jọjọ wà yẹn ṣò eléyìí nínú àwọn ẹ̀kọ́ títajà rírajà ò ní eléyìí ìyẹn sábà máa ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń rán máa ń ṣẹ́ ọmọ ẹ̀rọ alára búrẹ́dì wa búrẹ́dì lẹ́ẹ̀pẹ́ nígbà tó ọmọ débẹ̀ mo fẹ́ ra búrẹ́dì wọ́n sì na búrẹ́dì sí ọmọ sanwó ọmọ kúrò ń bẹ̀ ń bọ̀ nílé nígbà tó ọmọ délé ha búrẹ́dì jẹta lélẹ̀ yìí búrẹ́dì ò ní kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ó ní ayélujára búrẹ́dì pàtàkì bá ń gbóhùn wa tẹ́gbẹ́ nìyẹn bá gbọ́ fíkì yẹn kò sí ní ọjọ́ bẹ́ẹ̀ àjọ ra búrẹ́dì mo sì fi

búrẹ́dì yìí lóòótọ́ èyí tó ń gbà tó wọ́n bá tà tán òun ò ní lọ gbà á tòní ó sì ti rà ó ti ń sawó jọ ó ti fẹ́ lọ gbà míì lẹ́bàá tún kò dé ẹ̀ rà àkẹ́lẹ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ náà ni mahalam yóò tafarraqa gbogbo ntẹ bá fẹ́ ṣe lóbi jẹ́ gbégbà mí bẹ máa ràn máa ń ṣe ẹ ṣàlàyé ẹ yanjú pé wá sọ ọba ti débẹ̀ sọ wípé búrẹ́dì tòní kó o sì wò díẹ̀ bá ti ṣe tòní sọ fún wa pé ọ̀ọ́dà padà sẹ́yìn pọ́nmọdé lè mọ̀ dà mà lọ́wọ́ pé tọ̀ ṣé tòní ni tòní ni wọ́n ní kí n sọ fún mi pé tí kì í bá ti ṣe tòní màá dà padà o ẹ̀ẹ́n kọ́ dà padà ẹ̀jẹ̀ tó gbádùn òun nìyẹn ṣùgbọ́n bá adé jẹ́ báyìí tòní wọ́n bá dà padà ó lẹ́tọ̀ àti kìnìún o láti gbà padà anabi ni albayyi'ani bil khiyar ma lam yatafarraqa pàápàá jùlọ lásìkò tá a wà tó bá fẹ́ máa yíbò dà nǹkan pọ̀ mọ́kò lọ́dọ̀ rẹ̀ tó fi conclude lórí gbogbo tó fẹ́ fẹ́ wò ẹ eh, na original na original wá yóò wọ́n wò nǹkan mi sì ń bẹ èèyàn lè má àti túwò ọjà mi ń bẹ kò ṣe túwò bí èèyàn bá rà kò ṣe túwò ń bọ̀ bá ń lò lóòótọ́ mọ bó ṣe rí èèyàn lè gbé àdéhùn pẹ̀lú ẹ̀ no testing yìí ṣe ọjà ìwọ́n tó fẹ́ lọ ra no testing náà ó ti mọ̀ pé tó bá ti bá ń bẹ̀ ìwọ́n náà faramọ́ náà ìwọ̀n ìdáyìn padà mọ́ torí pé mọ́lẹ́mí ẹ̀ta fọ̀rọ̀ kan ẹ ti yọjọ́ ọ àgírí wọ́n ti gbé sí no testing sí ìwọ́n náà sì àgírí lọ́lọ́kówó lé ní tó bá ti bá ń bẹ̀ <laughs> ìwọ́n náà faramọ́ bó ṣe kú dé lọ bá ń bẹ̀ bó ṣe a náà kó nú ẹ̀ wọ́n ti pè ní no abájẹ́ fùfú oúnjẹ ìsìn albayyaan bil khiyar ma lam yatafarraq masala yìí masala táwọn afa sọ̀rọ̀ pọ̀ lérí ẹni náà pé al khiyaru fil bay' tá sọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ nípa títajà rírajà èèyàn fẹ́ ralẹ̀ lápòjúwe ẹni tó bá ti ralẹ̀ gbogbo tó wà lórí ẹ̀wọ́ náà lónìí igi gáyọ̀ owó ẹ̀ bá ti wà ń bẹ̀ ìwọ lónìí ìyẹn ni asilu ẹni tó wá nílẹ̀ fẹ́ talẹ̀ fún pé wá o ilẹ̀ ń mọ́ta o àwọn igi ọ̀gẹ̀dẹ̀ tí ń bẹ ń bẹ yìí mi ò ta o tó bá ti yọ ọmọ mò ń bọ̀ wá gé nǹkan mi o bilkhiyar ma lam yatafarraqa nígbà tẹ bá ti jọjọ ń sàkíní ọwọ́ àgbẹ̀ ah ọ̀gẹ̀dẹ̀ náà mo rí bẹ́ẹ̀ tí mo fi ní màá rà mi rà mọ́ gbà náà ọ ilẹ̀ lèmi náà nídìí ẹ jọjọ sọ kúkú náà tọ́ba wa bẹ̀rẹ̀ sí ní bẹ́ ọ̀gẹ̀dẹ̀ lọ́la o gbọ́dọ̀ sọ pé lórí ilẹ̀ rẹ torí pé kò ta ọ̀gẹ̀dẹ̀ ń fún ọ ṣùgbọ́n kàtà lẹ̀ fún ọ kò sí àsọ yẹn kankan ọwọ́ àdọ̀lọ́ fẹ́ wá bẹ́ ọ̀gẹ̀dẹ̀ kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ torí pé asìlù ni pé tọ́ba ti ra alẹ̀ ó ti rà dé sánmà sáìsì ń dé sánpọ̀ àti gbogbo ń wà ń ó ti rà nìyẹn ṣùgbọ́n tí ò bá ní jẹ́ bẹ́ẹ̀ yọ sọ yẹn alẹ́bẹ̀yàn bílíkìyà ẹ lọ́pọ̀tunítì àti jọjọ dúnàdúrà nígbà tẹ́ bá jọ wà yẹn ẹ malam yatafarraqa àwọn àfààní adna shay'in fi malam yatafarraqa isa stadbara tó o bá ti pẹ̀yìn dàbá yìí tó o kọ̀yìn sẹ́ni yẹn tafarraqa ó ti ṣẹlẹ̀ nìyẹn àfi tó bá kàn wò ó fún ọ pé wẹ́ gàdá sàánú ẹbí mọ̀tọ́ bá ní òsì ń dọ́jọ́ bẹ́ẹ̀ mọ́fìn kan ó ṣàbòsí fún mi láà ó lo ẹ̀sìn fún ọ nìyẹn torí pé ẹ̀sìn ó ń bẹ pẹ̀lú àwọn àdáàb ó dẹ̀ ń bẹ pẹ̀lú àwọn àkàm àwọn àdájọ́ lóbi jẹ́ pé nù sẹ̀ríà dẹ́dẹ́ ló lóko lónìlẹ̀ ọ̀n lọ ń gbé nǹkan sínú oko olóko ọ̀ sọ fún gbólóko láti ti ní gbà á ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ yóò mọ dáadáa yìí ó lè jẹ́ pé ìyẹ ó lè jẹ́ pé àwọn ẹyẹ kan ni wọ́n fò tán fẹnu so èso ń bẹ̀ à ah, ó kú tọrọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ nígbà ó sì gbà tí ètò ẹ̀ kí lórúkọ rẹ̀ àwọn ọ̀gẹ̀dẹ̀ yọ dáadáa olóko sì bẹ́ nǹkan rẹ̀ ọwọ́ àlọ́ pé ọbẹ̀ ó kàn fẹ́rẹ̀ pé ọjẹ́ bí òkú ẹ kì í sọ ló ń loko ná òun kà rí pé ilẹ̀ yẹn jẹ́lẹ̀ ọlọ́ra òun lọ gbé síbẹ̀ òun fẹ́ ọyọ́ síbẹ̀ ṣé wọ́ lo olóko òun kọ́ lòun ẹ̀ ń ti parí olóko náà ló ní tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ ti ń bá yàwó yàwó sùn bàbá lè fún lóyún ọkàn ọ̀sàsì dànù ni ọkọ̀ ń lọ lọ́mọ òun lọ lọ́mọ ọlọ́ ń gbé nǹkan sóko olóko ọmọ yẹn wá dèèyàn lálọ́la àwọn afọwọ́rà pàkọ́ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ó so ìkìlẹ̀ lórí ní kó tó lọ́mọ kì mọ́lẹ̀ hada huwa nasala salama so wọ́n ní fasuwar arba afa ibn uthaymin rahimahullah wọ́n ní imma an yalbath alkhiyaru lahuma wa dhalika inda albay almutlaq alladhi laysa fihi shart wa imma an yatabaya'a ala alla yakuna alkhiyar liwahid minhuma وحينئذ يلزم البيع لمجرد العقد ولا خيار لأحد وإما يتبايع عن الخيار اللباء وعلى دون المشتري وهنا يكون الخيار اللباء والمشتري لا خيار له وعما وإما يتبايع على أن الخيار للمشتري والباي لا خيار له وحينئذ يكون الخيار للمشتري وليس للبائع الخيار أفا ابن عثيمين وتنصى وصور míì lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ra ọjà ní ẹ̀fí máa ń ta ọjà ìgbà míì ń bẹ ọjà míì ń bẹ kíyàrú ní ṣe ṣe lórí nature bọ́jà yẹn ṣe rí masalan èèyàn ń ta ah, èèyàn ń ta eh, kí lápòjú yóò ta lè fún èèyàn ń ta ẹ̀wà ń sìn wọ́n wá báyàn kó àpò ẹ̀wọ́ odidi tírélà kan wọ́n wá kó fún yàn ẹni tó wá ẹni tó wọ́n kó fún gan kò rọrùn fún wọn kó o tú gbogbo ẹ̀ kó o tú yọ gbogbo ẹ̀ kó o ní ẹ̀ tó ti padà ó sì ṣeé ṣe kárí nínú àwọn àpò ìmí ń bẹ tó pé àgbàdo ní nílàjì ẹ̀wà náà fi náà fi mí ṣe ó súnmọ́ inú ẹ̀kọ́ wà ń bẹ ẹni tó ń tà lè mọ́mọ́ ìwọ tó o sì fẹ́ rajà tó bá ní dandan lákàn máa tú lẹ́yọ kọ̀ọ̀kan kó o tó rà ìyẹn ò láyé kí ìyẹn ò ṣe kí ni o o lè má fẹ́ rọrùn bẹ́ẹ̀ ìṣòro wa máa ń wáyé ìgbẹ́tọ̀ ní tẹ́ fẹ́ rà yìí o pẹ̀lú tó dèmi lójú ni kó rí báyìí ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀ tọ́ bó ṣe rí náà nìyẹn bí ṣẹ́rùtì tó bá bọ̀ láàmú irú ẹ̀ nínú tẹ̀sìn tí tá a bá ń sọ tó bá ti tẹ́ ọlọ́run bẹ́ẹ̀ tọ́ ní tó bá pàdé ń bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù tó jẹ́ aslu mas'ala gangan ni wípé albayyan bilkhiyar ma lam yatafarraqa anabi sallallahu alayhi wa sallam anabi wọn ṣàlàyé fún wa wípé fàhín sadaqa táwọn méjèèjì bá sòdodo fúnra wọn wa bayyana tí wọ́n sì sọjú abẹ́ ń kó tí wọ́n sọ pé bó ṣe rí ni o ní tí mo fẹ́ tà fún ọ yìí bó ṣe rí bó ṣe rí bó ṣe rí rè o ní ká tà ní owó pọ́kú náà búrika lahuma fi bẹ̀yìmá ọlọ́run yóò fa àlùbáríkà sí ìtajà ìrajà táwọn méjèèjì ṣe wà in kadhaba ṣùgbọ́n táwọn méjèèjì bá parọ́ fúnra wọn wà katama tí wọ́n sì dọwọ́ bo ẹni tó fẹ́ tajà dọwọ́ bo àléébù ọjà àléébù wà ń bẹ ó dọwọ́ bo mọ́lẹ̀ náà kò sí àléébù kódà original wà katama àbí ìwọ náà nígbà tó gbé délé níbi ò tí ń sí ló ti kán àwa ni kódà mi ì fọwọ́ kàn yàgbé wákàtà mà àbí bẹ nǹkan kan ìjẹ́rí kan wà ń bẹ̀ bíi kíní kan náà tán rárá ṣe sí nígbà tó ń bọ̀ lórí ọ̀kadà tó gùn bá wú ọmọlẹ̀ nígbà gbogbo kíní yẹn nígbà wọn ni kan gan wà tán fi ń dè bó la ṣe jìyàn àlọ́dà padà wọ́n wà ní pé ha ah, kíní yìí torípànìyàn náà kì í ṣe pé òun náà tu bí mo ṣe tu tí mo délé báyìí mi ò bá kíní yẹn ń bẹ̀ ṣé àgbàniyàn náà ò ní mà yóò wà ní pa ṣé ò dẹ̀ sí mo ṣe ń lọ gẹ́lẹ́ báyìí tí kò ní sọ pé ọ̀kadà wò mọ́lẹ̀ o yóò bá tún lọ gbà mí lọ́wọ́ ẹni yẹn ó ti ṣe jàǹbá fún ìyẹn alimusitẹ́rì alimusitẹ́rì ń tọ́ra jà nìyẹn àlìbáyò òun náà sì lè rí gọ́ pé nǹkan yẹn ti bàjẹ́ ọmọ ọkàndọ́gbọ́n fi kinní kan òfin kẹ́ síbẹ̀ ó gbé fún yàn anabi sallallahu alayhi sallam anani wa nkadaba táwọn méjèèjì bá parọ́ fúnra wọn wàkátàmá àbí wọ́n dọwọ́ bu àléébù nǹkan yẹn wọ́n bù mọ́lẹ̀ muhikot barakatu bay'ihima ọlọ́run yóò mú àlùbáríkà muhikọ ìtumọ̀ mahaku ọlọ́run ní yá muhaku lọ́hùn rìbá wa yuribi sadaqat al-mahqu bi ma'ana zahabul baraka wal khair kí alibarika ò kúrò nínú nǹkan kí oore kó kúrò nínú nǹkan kí ìparun ṣẹlẹ̀ sí ìyẹn náà ń pè ní al-mahqu ọlọ́ni ya muhaqu Allahu riba òun ti yọ alibarika ti ń bẹ lára gbogbo owó tá a bá rí látara riba ọlọ́run ló ti yọ alibarika kódà kan ni yóò fi máa kọ́lé ńlá kẹ́ ẹ máa rí kó fi máa ra mọ́tò kó mọ́tò ọlọ́ọ̀ni ẹjẹ́ ó máa ra àlùbáríkò lè síbẹ̀ wà yóò rí bí sọ̀dà kọ́ọ̀t kéèyàn bá jẹ́ ẹni tí máa ń ṣètọrẹ àánú ẹni tí máa ń jẹ́ kó wọ́pọ̀ nìyẹn torí pé sọ̀dà kọ́ọ̀t ó máa ń jẹ́ kí arísì kéèyàn máa lékún kéèyàn máa ṣètọrẹ àánú ṣùgbọ́n ṣètọ́ ti mà ní fi máa jẹ́ kí tọrẹ àánú ó le lára ìwé ṣètọ́ ọ̀nà bá ti ń ṣe ọlọ́run máa ṣe àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ṣètọ́ muhikat muhikot barakatu bay'ihima ọlọ́run yóò mú kúrò ń bẹ̀ yóò parẹ́ àlùbáríkà èyí tí ń bẹ níbi èyí tí wọ́n rà àti tẹ́niyẹn tà látara wípé wọ́n parọ́ fúnra wọn wọ́n sì ṣàkóso mahalu shahid èyí tó jẹ́ àyè tá a fẹ́ fi ṣẹ̀rí nínú hadithi yìí òun náà ní fahin sọ́dà kọ́ torí pé báàbù sẹ́dìk òun láwàá tí wọ́n bá lè sòdodo fúnra wọn tá a wò láwùjọ wa ń sìn ìyẹn ló pọ̀ jù ẹlòmíì torí wípé o súnmọ́ yẹn gan ni ó fi bá ọ yóò ní gbẹ ansẹẹtì ten thousand ni wọ́n ń tà nígbà wàá débẹ̀ pé ansẹẹtì ah ẹ̀yin náà ní ìpè yóò ní ẹwà sẹ́yìn gangan lẹ níìtì àbí wọ́n ran yín èmi gangan fẹ́ máa lò mo sírí ọ sẹ́yìn gangan gangan ẹ mú fifteen ẹ máa mú lọ kódà seventeen gan lọ́ba wa láti bọ̀ ẹ máa mú lọ sẹ́yìn pé òun nílé náà má ọmọ ọgbà ṣẹ̀bẹ́ yìí lẹ́lẹ́ fẹ́ lò ẹ máa mú lọ. nígbà ọba wa lọ béèrè ẹni kẹ̀kẹ́ ni asset eight thousand láàyè láàyè òun nílé náà má ẹ máa mú lọ. sọlọ́ọ̀fù jẹ́ pé ẹni tó bá ní síkọ̀ nínú rẹ̀ tó bá ti sọ nǹkan kò ní fẹ́ jiyàn yóò ti gbà pé ó ti ṣẹ̀dẹ̀ fóun ìwọ náà gbọ́dọ̀ payà lọ tó bá fẹ́ ṣẹ̀dẹ̀ ṣe tó sùn ẹ̀pẹ́ dè ò ṣeé ṣe pé ah mi ì lè ta kínní fún yín ní eight thousand ten lẹ́nu ló lè pè mí náà lẹ́ẹ̀fín ní máa lọ kí n máa dọ́gbọ́n sọkún lẹ́yìn ẹ lè ra tẹ́ ẹ ti lè ra tọ́ ọlọ́run ká dára pé ẹ rà lọ́wọ́ wa ni kó sóòótọ́ ṣùgbọ́n mm, eight thousand àbí ẹ má wọrẹ ẹ má ṣe sòrò mọbọ yọ wà lọ wá kúdẹ kan tọjọ rú ẹ ìdìbò ọ̀lọ́ wé eight thousand kúdẹ tó ṣe wípé kò tó five thousand yọ wà lọ wá ìgbésẹ̀ rí lè ó tún dáa ju tẹ̀ẹ̀kan yẹn lọ ṣùgbọ́n sẹ́yìn ẹ mú seven thousand wa nítorí pé four thousand naira ni ẹni ọsẹ yìí eléyìí gangan ni mo fẹ́ gbà aláwàtà ń ta nǹkan làmọ èyí tó da ṣe eré lè ẹ lè lójú ọ̀sẹ̀ mẹ́ta tí ó fi yọwọ lọ sẹ́rí ètí mo yára pé mo wọnú ọ́fíìsì mo wọnú ṣọ́ọ̀bù mo lọ mú wá ètí mo mú wá yìí tí a bá fẹ́ tà fara àtà fifteen thousand ni ṣùgbọ́n sẹ́yìn ẹ̀ mú seven thousand naira wa ah, ẹ̀ ṣe mo dúpẹ́ o ẹ̀ ṣe o ọba kò lè lọ́wọ́ ikú ń dẹrẹ ẹjọ́jọ́ ń dẹra yín ìwọ náà ó ra nǹkan fifteen thousand ó fẹ́ ra ten thousand ó wá lọ bọ́ ọ mú <laughs> kúndẹ̀ kan wá tẹ́lẹ̀ pé kò ju four thousand ó wá tà fún ọ seven thousand ẹni tó jálùbárí kò tán nínú ọtí tajà ìrajà náà ni àwọn èèyàn ń rówó púpọ̀ ṣùgbọ́n wọn ò rí nǹkan gidi fi ṣe ọlọ́run yọ àlùbáríkà kúrò bẹ́ẹ̀ ṣèdí yẹn tó fi jẹ́ pé ní téèyàn bá ti fi ìbẹ̀rù ọlọ́run ṣe kódà kò kéré báyìí ọlọ́run ọba yóò fi àlùbáríkà sí nǹkan yẹn eléyìí ni àdìsí tó kẹ́yìn ní báàbù asẹ́dẹ̀k sọ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó ṣe wá ní olódodo kí ó sì jí kó rọ̀ wá lọ́rùn láti tẹ̀lé torípàwùjọ tá a wáyé ó tó kéèyàn máa bẹ lọ́hùn pé kọ́lọ́hùn kó ṣèyàn lólódodo torí pé tí ó pè wá sí ká parọ́ òun ló pọ̀ jù láwùjọ wa ní tó pè wá sí ká má ṣòdodo òun ló pọ̀ jù láwùjọ wa abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ kí ó fi òdodo sísọ kó fi rọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́rùn báàbùl muraqaba ojú pọ̀nà muraqaba al-muraqaba raqaba yuraqib muraqabatan ìtumọ̀ mọ̀rọ́ kọ́bà yorùbá tó gbé òun náà ni kéèyàn máa kọ́ mi inú ọlọ́run kéèyàn máa rọ́ kọ́bà nǹkan lápèjúwe ń sìn èèyàn èèyàn wọ́n ní dúró bí dọ̀wà yẹn o mùsùlùmí kan kọjá ń bẹ̀ wọn o dúró yóò kọjá o èèyàn sáwàdùn èèyàn rọ́ kọ́bà rẹ̀ ẹ rí i pé ọ concentrate pé torí ibi tó bá lọ wẹ̀ gbẹ́ ló jẹ́ pé àsìkò ni ó ní ọkọjá ìtumọ̀ mọ̀rọ́ kọ́bà nìyẹn àbáwọn ọmọ kan ń ṣe exam wọ́n wá ní máa rọ́ ọkọ̀ wọn ẹni pé kó máa kó máa mórí vigilate i pé ibi tó bá jókòó sí náà ọ̀rọ̀ àmọ́ torí pé àwọn kan ń bẹ lábẹ́lẹ̀ wọn ìdọ́gọ́ máa ṣe nǹkan kan ó wà ó concentrate ọ̀rọ̀ wò ìtumọ̀ àlùmọ̀rọ̀ òun náà kéèyàn máa kọ́ mi nú ọlọ́run pé bígbà tó yẹ pé ọlọ́run dúró báyìí ìyẹn náà ń pè ní àlùmọ̀rọ̀ ọlọ́run ọlọ́ni walladhi yarak hina taqum lọ́mọ pọ́lọ́wọ́n ọba yìí òun lẹni tó ń rí ọ nígbà tó o bá jí dìde lóru tó o bá fẹ́ mọ ẹ̀yàn náà fìlà tó wà ní òun náà rò ló ń rí ọ. wa taqallubaka fi sajidin bákan náà ọlọ́wọ́n ọba lọ́ba ti ń rí ọ nígbà tí ahọ́n rẹ̀ ètè rẹ ti bá ń lura wọn pépépé fi sajidin àyè fi sujud nígbà bá wà ní forí kalẹ̀ tó ń bẹ lọ́hùn ọlọ́run yẹn ń rí òun gbà náà ó una àyè fi otu ala qala Allahu ta'ala ọlọ́run tó sọ láàyè mi a'udhu billahi minash ọlọ́run ọba ní ọlọ́run ọba yìí aynama kuntum gbogbo bí tẹ́ ẹ bá wà ayé bi ilmihi ó ń bẹ pẹ̀lú yín pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó ń rí yín ó ń gbọ́ yín ní gbogbo bí tí ẹ bá wà téèyàn bá ti ń kọminú ọlọ́run báyẹn ìyẹn ti ní mọ̀rọ̀ ọkọ̀ bá nìyẹn ọbẹ̀ ṣe nǹkan kan pé ah, ọlọ́run ọba ń rí mi lóòótọ́ ẹnìkan kan ò rí mi ṣùgbọ́n ọlọ́run ọba ṣe kí ni ó ń rí mi níbi tí mo wà yìí. wa qala ta'ala ọlọ́run tí ọlá rẹ̀ ga ó tún sọ báyìí pé inna Allaha la yakhfa alayhi shay'un fil ard wala fis sama dájúdájú ọlọ́run ọba nǹkan kan ṣẹ́yìn bó ti wulẹ̀ kí nǹkan yìí ó kéré ma kò pamọ́ sọ́lọ́run ní sánmà àti ìrìnlẹ̀ kò sí nǹkan kan tó pamọ́ bẹ́ẹ̀ bá gbélé iṣẹ́ mi ò ní fóòkù bójú kọ́ mọ́ ṣiṣẹ́ láàbì ẹlòmíì ń bẹ olùbẹ̀rọ ọlọ́run tó bá wà láàrin àwọn èèyàn dáadáa ṣùgbọ́n tó bá ti wà láàrin àwọn ẹni ibú ó burú jésù lọ olùyapa ọlọ́run ń nínú ọkùnrin ń nínú ọmọbìnrin ọmọbìnrin mi ń bọba sálámà sí gan kódà kò ní dán lóhùn bá àwọn onísìnà ẹgbẹ́ rẹ̀ lẹ́tọ̀ọ́ mọ̀ wípé àsọyà ṣáájú ajá lọ torí pé ti gbà wípé àwọn èèyàn òróhùn nígbà tó wà mẹ́ hádìí musiba musiba tó kúnlẹ̀ ayé ni ọdọ ẹni ìṣúná ẹlòmíín bẹ bọ́ọ̀ bá wà lọ sí ọ́fíìsì ojú ó sì tì ọ́ bí ó sì máa ṣe pẹ̀lú àwọn obìnrin ṣùgbọ́n tó bá wà nílé bí ó ṣe máa ṣe ẹ̀fẹ̀ lè rò pé kò lè jẹ́ kọkàn tán bí ó ṣe máa ṣe irú àwọn ìṣesí báyìí ìṣesí mùnáfìkì ìṣesí mùnáfìkì ni jẹ́ kí kọ̀kọ̀ wa gan kó tún dáa ju gbangba wa lọ bọ́ọ̀ bá ṣe dáadáa mẹ́wàá ní gbangba ṣe ọgọ́rùn-ún ní kọ̀kọ̀ tẹ́nìkọ̀kọ̀ wọn ṣùgbọ́n dáadáa gbangba òun ló ń ṣe ṣùgbọ́n níkọ̀kọ̀ ó burú ju ṣẹ̀tọ́n lọ irú ẹni bẹ́ẹ̀ kò sí mọ̀rọ́kọ́bà nínú ìgbésí ayé rẹ̀ ẹni tó bá ní àlùmọ̀rọ́kọ́bà ó mọ̀ wípé ibo lòun wà tọ́lọ́hún rò kò sẹ́ni tó yóò mùgọ̀ tẹ́ni tó fẹ́ ṣàbúrú ó wá lọ tilẹ̀kùn ó ti wíńdò ó pa ògbẹ́ ẹ̀dẹ́ ó sì gbẹ lẹ́ẹ̀fì mọ́ rẹ́ bẹ́ẹ̀ bá rẹ́ kódà ẹlẹ́hàá ni lábẹ́ jẹ̀lẹ̀báàbù báyìí tó bá ra aṣojú lẹ̀ báyìí lórí iṣẹ́ tiẹ̀ ọlọ́run ló mọ iye fíìmù tíátà yorùbá tó kún yẹn tẹ ẹ bá gbà mú báyìí ẹ kìnnì kan ibi tá ti lọ gbẹ́bọ ibi tá ti gbogbo ẹ gbogbo ẹ níwò ẹ sì lè mà ọmọ mi ẹ kìnnì kan browse ó ń kàwé ẹ ní irọ́ ni fíìmù burúkú ló ń wò pornographic films òun ló ń wò ẹ sì máa rò wípé ẹni ọlọ́run ẹ sì lè mà. láíláí bọ́ send text message aburuku kan tó ṣe kọ́tọ́ wọlé ẹ̀ lè mà ṣùgbọ́n bẹ́ẹ̀ yàn mà wa pé ẹni bá ní mọ̀ràn ọkọ bá kì í ṣe pọ́ràn ọpẹ́ nìkan sọ mi ó ń fún rẹ̀ kò bẹ̀rù ẹ̀yìn èèyàn ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run wa ó pé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú pé bá ní mọ̀ràn ọkọ bá ṣe nǹkan ọwọ́ lọ dá padà ha ẹni yẹn kàn wọ́n rántí mọ́ ó ṣe tutù báyìí mọ̀rọ́ kọ́bà yẹn ni òjò gbádùn mọ̀rọ́ kọ́bà láwọn ibi tó jẹ́ ìlú Islam tẹ̀sìn ti yá àwọn èèyàn àwọn ọmọ àwọn ò ìdínkù ó lé ọ wọ́n ti mọ̀ pé wọ́n náà nínú ẹ̀mí rẹ̀ ó gbọ́dọ̀ ṣerú nǹkan yẹn mo láǹfààní àti ra ọjà kan lọ́dún kan tí mo lọ ṣe umrah supermarket yẹn wá nìyí téèyàn bá fẹ́ ra nǹkan gbogbo tó bá ti fẹ́ rà ó sá máa mu ó máa mu ó máa mu ó máa mu ó máa mu kò sẹ́ni kankan tí ó bá yẹn sọ sá mu ó máa kó sínú bí káàtì báyìí ó kó bẹ́ẹ̀ tó bá ti kó ti lọ sí ọ̀dọ̀ wọn kí ló rà kí ló rà mistakenly èmi mú nǹkan kan mọ́ ìgbà tí wọ́n máa fẹ́ san owó náà fẹ́ kà wọn ò rí yẹ kà mọ́ nǹkan kan mọ̀sá mọ̀sá kò mọ èmi ò mọ̀ nígbà tí mo délé mo wá ń túlẹ̀ mọ́ náà kíní yìí mi padà rà mọ́ mo mú lóòótọ́ ṣùgbọ́n ọkàn mi rò pé mo ti dá padà àṣé mo padà mo padà mú màá kò sí ṣìkà bá bẹ́ẹ̀ lọ kírun ní harọ màá padà lọ fún wọn bẹ́ẹ̀ nígbà tí màá débẹ̀ ẹni yẹn náà mo tún bá mo á fún pé akhi wallahi yani khata'an akhadtu hada hadi sil'a bil ams wọn ni màlẹ́ yẹ khalẹ́ yẹ o tó kọ́ bóyá sọ bẹ́ẹ̀ sì mí náà ni ó sì kó wájú mo á kó ah, o tiẹ̀ appreciate pé <laughs> pé <laughs> kó o tiẹ̀ sọ pé ah, ẹ ṣe mo dúpẹ́ jìdá kan ah, ah, nǹkan yẹn rẹ̀ ní tó ní value ni mo á wò á kíní yẹn wá ń dọ́gbọ́n dùn mí pé ah ṣé ṣe dèdèrè lèmi tí mo mú tí mo mú nǹkan padà kò tẹ́ ẹ̀ rí ẹ̀yìn ìpínlẹ̀ bẹ́ẹ̀ ó kà kó wájú mi ẹnìkan wá sọ fún mi pé kò ní ìdí pé kí n mọ̀ mú wà pé lọ́kàn tiẹ̀ bẹ́ẹ̀ ṣèbọ̀ ọ̀ràn àtẹ̀mí ni tó a jọ gbé jalè kìyàmà pé n tí ò jọ ó sì sẹ̀ mọ́ kí lọ́wọ́ kí mi fún. subhanallah ọlọ́mọ sàánú wa nàìjíríà ẹ wo nǹkan ti kó ràn yàn téèyàn tún wò pé bóyá èèyàn ṣe fẹ́ fọ̀ wẹ̀ aráàsì kí n tọ́ yẹ kéèyàn ó ṣe náà ni èèyàn ṣe yẹn kí n ṣe pé èèyàn ṣe fẹ́ fọ̀ ṣùgbọ́n kó bá a tó lè wa nàìjíríà ṣe o ọlọ́run wala fi sàmà ọlọ́run ọba yìí kò sí nǹkan kan tó pamọ́ fún ní orí ilẹ̀ kódà ní sánmà nǹkan kan kò pamọ́ fọlọ́run kò sí tí ò rí bẹ́ẹ̀ sì ni kò sí tí ò ní mà nípa rẹ̀ lóbi jẹ́ pé ọ̀yà kọ́kàn rẹ̀ ó balẹ̀ tó bá ń bẹ lọ́hùn ah láyà fa àlẹ́ yìí tí mò ń sọ yìí ó gbọ́ ẹ̀ǹkan tẹ̀ ń sọ fún ọ pé tó bá tí mò ń wá àdúrà rẹ̀ ọlọ́run ò ní gbọ́ kò sí ní má gbọ́ <laughs> nígbà tí èso bá òdòrò ni ọ̀sẹ̀ tìbìlà kù ó gbọ́ tí ò bá tí fi nǹkan yẹn lé ọ lọ́wọ́ ó nídìí bóyá ṣe ṣàlàyé bọ́lá ti máa ń gbogbo àdúrà tí mùsùlùmí bá ṣe ní máa gbà ìmí ń bẹ lójú ẹsẹ̀ náà ni ó gbà ìmí ń bẹ lọ lára ìmí ń bẹ ọlọ́run fi ti aburú sọnù ìmí ń bẹ fi sínú rẹ̀ bóyá díẹ̀ tó fi wọná di níjọ́ yẹn la yakhfa alayhi shay'un fil ardi wala fis sama kò sí nǹkan tó pamọ́ condition rẹ̀ yẹn ó mà kì í ṣe pé kò yọ lọ́hùn yọ lọ́hùn ọlọ́run kan ti gbàgbé yẹn ó sì lè gbàgbé wọn ló dà ọlọ́run ọba kò sí nǹkan kan tó pamọ́ fọlọ́run bíyàn bá níyàn lẹ́mìí gan yóò fún yàn ní confidence láti bẹ̀ lọ ọkàn yóò sì balẹ̀ lórí àlámọ̀rí yẹn bákan náà wa qala ta'ala ọlọ́run tí ọlá rẹ̀ dájúdájú ọlọ́run ọba rẹ o labi limirsọ́ọ̀d máma na limirsọ́ọ̀d alimirsọ́ọ̀d òun náà ni tán pè ní ibùba yọrí pé tí kìnìún tẹ́bi bá ń pa ẹbí kan bẹ tí ó rárá lúgọ sí tí ó dùn bẹ tó bá dùn bẹ èyíkéyìí nínú ẹran tó bá kọjá kò lọ ti kakuléètì ibi tó ń dúró síhun tó bá sáré àwọn ibi tó ọ̀sà gbà ibi tóun ti lè lé ọ dáadáa ni kò ní lọ dúró síbi kọ̀rọ̀kọ̀rọ̀ débi pé tó o bá fẹ́ mọ ọyọ̀ mọ̀ lọ́wọ́ ibi tí ó dúró sí yóò ti tájẹ́ẹ̀tì pé tó o bá fẹ́ sá gan <laughs> gbogbo ohun tó o bá sá òun mọ̀ tò ẹni tó bá wá sí ni tó bá gba bẹ̀ kọjá torí pé kí ènìyàn bá ṣe ròyìn rẹ̀ tẹ́bi bá ń pa ìbínú àbísódì ni bí kí ènìyàn bá sì sí yó ó dáa ní téèyàn máa bá sọ̀rọ̀ ẹ̀ tó bá ti jẹun yó ọba àmọ́ fọ́pa lórí ọba àmọ́ ẹ̀ǹkọ́ ní ṣe kankan ṣùgbọ́n tí ebi bá ń pa kìnìún sì jẹ́ ẹranko tó ṣe wípé a máa pa ebi mára ó lè wà lọ́sẹ̀ kan kó má mu mi yóò máa mu mára ṣùgbọ́n jọ tí ẹnìkan bá ta felefele lásìkò tẹ́bi ń pa yẹn ẹni tó bá ta felefele ẹni ò lè bọ́ illa yasha Allah àtọ́lọ́mbá kára àgbéyọ̀ bọ̀lá yàgò. so idan mirsot òun máa ń sọ yóò pé kìnìún yẹn ó wà ní bùbá ó lúgọ ọlọ́run ní mirsot dáadájú ọlọ́run ọba rẹ ọlọ́run lúgọ de kó wá lúgọ yẹn èyí ṣe pé mi o ṣàpè yẹn lè lúgọ ńgbà míì pé ẹ má wọ́n rí mi torí pé jẹ́ face to face agbára mi ò ní ká ìtumọ̀ ẹ̀ ni wípé o ò lè kọjá yóò kó kó má rẹ̀ o kò sí bó o ṣe fẹ́ ṣe kò sí bó o ṣe fẹ́ kọjá wájú ẹ̀ kò sí tó fẹ́ ṣe kò sí ọ̀nà wo ló fẹ́ gbégbà inna rabbaka labil mirsad wa qala Allahu ta'ala ọlọ́run ni ya'lamu kha'inatal a'yuni wa ma tukhfi sudur ọlọ́run ọba yìí ọmọ kha'inatal a'yuni jàǹbá téèyàn fojú ṣe ẹlòmíì ò ní fẹnu sọ̀rọ̀ ó sì ti fojú bu ọ̀tán ẹgẹrẹ ẹgẹrẹ ẹgẹrẹ ọparí ìwọ ò ní mọ̀ pé kódà wọ́n yẹ mi sí gan ó dà wọ́n pọ́n mi lé ó sì ti fojú ó sì fojú bu ọ ọlọ́run mọ nítorí yẹn ṣe kódà ojú yẹn ó lè má pàdé gan kó wò báyìí ṣùgbọ́n wíwò ti yẹpẹrẹ ni àwọn èèyàn àwọn iná ó dẹ̀ kí dáadáa ọlọ́run yá alámùkọ iná tẹ̀lé àyùn ọlọ́run mọ jàǹbá tọmọnìyàn máa fojú ṣe ọlọ́run mọ̀ wama tukhfi sudur ntí igbá àyà wa fi pamọ́ ọ̀tọ̀ lèyí tí ń jáde lẹ́nu ṣùgbọ́n tọ̀ lèyí tí ń bẹ nínú igbá ọlọ́run bá mọ̀ téèyàn bá ti wá gbàgbọ́ ya àyà yìí èyí ó make sure pé kí ni mo fẹ́ fi nǹkan pamọ́ sọ́kàn sí <laughs> bọ́lọ́run kúkú mọ̀ jẹ́ nkú fẹ́ kan ní tọ́wà lọ́mí mi náà mọ̀ sọ yẹn al-muraqaba ni máa jẹ́ kí nǹkan yẹn ó yé yàn kí lọ́ọ́ fẹ́ hide nǹkan sẹ́mi sí èyí tó wà lẹ́mí yẹn náà ni òun sọ tó ń gbọ́ yẹn no trust there subhanallah alimọ̀rọ̀ kọ́ba ó ti jẹ́ kó yé òun wípé wó òun fi pamọ́ ṣebí wọ́n lò ní mà sọ́dọ̀ tó dáhùn kọ̀ mọ́ ni ọlọ́mọ torí pé a lè tanra wa jẹ ọkọ lè tan yàwó yàwó lè tan ọkọ àfa lè tan ọmọ kí ọmọ kí ó lè tan àfa bàbá lè tan ọmọ ọmọ lè tan bàbá ṣùgbọ́n a lè tan ọlọ́run subhanahu wa ta'ala so ló fi jẹ́ wípé bó bí inú rẹ̀ bá ṣe rí ìrìn náà ni o ṣe máa sọ torí pé tó o bá rò pé òun fi ń pamọ́ òun lè fi pamọ́ fọlọ́run subhanahu wa ẹni tó sì lè fìyà jẹ ọgàn nìyẹn bí èèyàn fara pamọ́ fún ìwé làwọn ọmọ ọmọ ìfọ èèyàn ọmọ èèyàn lè má lè rí kankan sí lórí rẹ wọ́n padà pa ó ti náà ṣùgbọ́n lọ́wọ́n ọba tó lè ṣe mẹ́wàá lórí ẹ̀ ó yẹ ká sòdodo pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ eléyìí tí a wí ọlọ́run jẹ́ kí kò ṣe wá ní àǹfààní tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ kí ó wúlò fún wa àwọn tá a ní wọ́n ṣe tafsir inshallah eh, tuesday i mean wednesday i mean thursday and friday náà láṣẹ kò change wọn so ti thursday àti friday náà láṣẹ so kò change kò yí padà so kí ọlọ́run bá kí kó sọ àdùgbà náà lọ subhanakallah wa bihamdik shara la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk yàrá ni kò sì kọ́ bá kò ọmọ bíi tì yàrá kò sì lọ ngbọ̀ wá délé ẹnìkan ní pé èrè lè ra báyìí náírà ní ẹ̀ ẹ̀ ń دعوا الناس في gafalatihim والله يرزق بعضكم ba'd bi ba'd anabi ni da'u nasa fi gafalatihim àwọn ará oko tán bá wálé tán bá fẹ́ wá rajà àwọn èèyàn sì mú ọmọ lẹ̀ ráì nítorí ó ti lówó rẹ̀ lọ́wọ́ in tó ti ríhun iye kí ẹtẹ ó ti òun ní tiẹ̀ ó sì lówó ẹ̀ lọ́wọ́ so sì yé báyìí so nígbà tó ti rà á báwọn ńlọmọ tó mu tí ò tí ò tó béèrè tí ò wádìí ọtẹ lọ́rùn ó lè rà á ló fi fifty naira lẹ̀ ló fi lọ ìgbà míì bẹ èèyàn máa mọ itan tàn kan gángbà míì téèyàn ó sì rà èèyàn ó mọ̀ mọ̀ rà níye tó jù báyẹn lọ ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí pé èèyàn nídìí ẹ̀ mi ni pé ah kíní yìí ẹyọ kan ni àní ta ẹ jẹ́ ìrà fifty naira ọ̀rẹ́ mu wa èèyàn lè rà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nítorí àjà àti èèyàn ní sí ṣùgbọ́n irú ẹni yẹn náà kó páyà ọlọ́run láti má máa jọ̀wọ́ àwọn èèyàn nítàbọ̀ sí ṣùgbọ́n tẹ́nìyàn bá lóun fẹ́ dá padà kò sí tó jọ bẹ́ẹ̀ ó ti rà ó ti rà náà nìyẹn ó lè wà á lè jẹ́ olùsí kọ́sítọ́mà dé tó <laughs> ti yé ṣùgbọ́n ó ti rà ó ti rà nù ẹlòmíì tiẹ̀ ń bẹ tó ti wípé ẹ má wà àwọn fúlàní tí fúlàní bá wá bó bá fẹ́ ra bí aago aago tí wọ́n ń tà fáwọn èèyàn ní kinní kan aago five hundred naira wọ́n lè ta two thousand naira fún torí pé ìtọ́kàn ni pé kọ́sára aago wọn ó sì lówó ẹ̀ lọ́wọ́ ó ní owó ẹ̀ lọ́wọ́ ẹ máa wọ àsìkò hajj gàbáyàn sí máa ń lọ hajj àwọn èèyàn kan wọ́n ń gbá àwọn fúlàní débi pé gbogbo owó táwọn yóò fi lọ hajj ní state bóyá eight hundred thousand ó lè jẹ́ two point five million ni wọ́n gbà lọ́wọ́ fúlàní mi òun táyà pé òun ó rí kábà báyìí inshallah ó rí kábà two point five million wọ́n gbà wọ́n sì jọ wá sí registration ní bọ́ọ̀dù lákùrẹ́ ń bì ibi tí ó ti ṣe náà nù. No nígbà bá wá dé ọ̀hún ẹ̀wà máa rí pé sáré ah, Ondo state náà lílé àwọn Fúlàní <laughs> kọ́lọ̀ ọ̀hún látó iṣẹ́ àwọn èèyàn kan nìyẹn o ní ìsìn wọn ti ń rí kí wọ́n lọ kiri gbogbo àwọn Fúlàní yẹn wọ́n ti bí wọn ò rí slot bí wọn ò rí slot lọ́sùn bí wọn ò rí slot lọ́sùn iye kí etán bá pè ṣé àwọn ìgbéró àwọn yẹn eight hundred thousand yẹn àwọn lè gbé wá mílíọ̀n lẹ̀ fún wọn ní bọ́ọ̀dù ní ti máa fà á nìyẹn tí Ramadan òfin ní tó tí wọn ò ní slot ti tán ó ṣe iṣẹ́ òtítàn because àwọn kan iṣẹ́ tí wọ́n ní agbèrò wọ́n ti gba bí almost bí two million lọ àwọn èèyàn so àwọn ó dẹ̀ gbé kalẹ̀ ní wá one million tẹ̀yìn mẹ̀kúnnù tẹ́wọ̀ asan eight hundred tí ò ní dá nǹkan kalẹ̀ <laughs> ó ṣe kẹ́yìn ọmọ rí ní sábà máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ló jẹ́ pé irú Lagos state nísìn kò sí ó súnmọ́ bọ́ọ̀ bá sọ́ra ò ní lọ àwọn states míì náà ní sábà ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn àwọn míì náà tá dẹ̀ jẹ́ international tán káwọn èèyàn lọ ẹlòmíì òkulẹ̀ ní wọn ò níwèé ẹ̀rí àwọn stéètì náà ni wọ́n máa ń lọ́ mọ́ wọ́n máa gba slọ́ọ̀tì yẹn wọ́n sanwó fún wọn tọ́ba wa sanwó bíi bíi nine hundred fún wọn eight hundred seven fifty ni àwọn fún nine hundred àwọn lọ gbé kalẹ̀ ní one point five international àwọn gbé kalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so gbogbo ẹ̀ ti di ó ti di business ṣùgbọ́n kí lọ́kàn fúlàní bàbá àgbà three million lọ́wọ́ ẹ̀ àní mo fẹ́ lọ mọ́kà ṣé ń lọ wọ́n sì tàwáàfù tó bá yìí ti lọ tó dé yóò tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbá o ṣeun o tó bá tún dìgbà míì ẹ̀yìn láti máa bá lọ kò jù bá lọ so ìwọ́n sì tún ká o tún ká òbí sí sápò lórí èyí ṣùgbọ́n máa máa ká dára amúr kéèyàn ó bẹ̀rù ọlọ masala tàbí ẹmu jáde bẹ́ẹ̀ ni njó lè dá padà tó bá padà wá wá sáàkù rẹ tó gbọ́ pé nine hundred ni kò sí tó jọ bẹ́ẹ̀ albayyan bil khiyar ma lam yatafarraqa subhanakallahumma wa bihamdik sharan la ilaha illa anta wa atubu ilayk